إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكف الله سبحانه وتعالى أترى الصلاة فوانبوى محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسواج لوري على ينفى الصلاة ìrun tí a ń gbéyẹ̀wò ní òní inṣáàlá tí a máa fi bára wa sọ̀rọ̀ òun náà ní ara àwọn nǹkan tí ó jẹ́ mubtilatu sọ́lá àwọn nǹkan tí máa ba ìrun jẹ́ tí a bá ń kírun ó ní àwọn nǹkan tí gbìyànjú àti jìnà sí si tó ṣe yí pé táwọn nǹkan wọ̀nyí bá ṣẹlẹ̀ àbí kan nu wọ́n ṣẹlẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé irun tí a ń kí lọ́wọ́ irun náà ó ti bàjẹ́ ìní ìgbẹ̀ tó ṣe yí pé ó lè ju agbára wa lọ láti kọ̀ntró ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ náà irun wa bàjẹ́ náà ni so láàfi sọ fúnra wa lára àwọn nǹkan wọ̀nyí àkọ́kọ́ ọ̀hun ni ẹni tó ń kírun ìta sọ fúnra wa ọ̀hun ni wípé a gbọ́dọ̀ dojúkọ kíblà láti kírun tí ó bá ti kí ń ṣe àwọn àyè tí a ti lè má dojúkọ kíblà lápẹjúwe ìgbà tí a bá ń bẹ lójú ogun tó ṣe pé a ti dojúkọ kíblà yóò lè fún wa ń gbà mí àbí tá bá ń bẹ lórí ìrìn àjò táǹbẹ̀ lórí nǹkan gùn eléyìí náà sọ fún wa wípé anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam a máa yẹn náfílà lórí nǹkan gùn rẹ̀ tí ó bá ń ṣe ìrìn àjò tó ṣe pé bí tí nǹkan gùn ẹ bá dojúkọ náà ni yóò láǹfààní àti dojúkọ àbí tí yẹn bá ń bẹ nírú situation tó lágbára bí aláàárẹ̀ tí ò lè yí kúrò lójú kan kama ti sọ pé yóò wá dojúkọ kíblá bẹ́ẹ̀ ni lópin ìgbà kílá káyí bá ṣe ń bẹ èèyàn kò ṣubú fún yàn èèyàn gbọ́dọ̀ kí béèyàn bá ṣe lágbára mọ́ kódà téèyàn ò bá ní ṣàlùwàlá yóò kì bẹ́ẹ̀ yàtọ̀ tí wọ́n àwọn condition tá a mention yìí tí èèyàn bábá tó bá máa máa dojúkọ bòmíì tí ó kì í ṣe kíblá ẹnìyẹn kò nírun so ìyẹn jẹ́ ọ̀kan so lára àwọn májẹ̀mú irun òun ni ká dojú kọ kíbla ó dẹ̀ so mọ́ irun direct torí ẹ̀ ló fi jẹ́ kí àwọn àfáà kan mọ emphasize rẹ̀ fún wa ìkejì òun ni kéèyàn so àbí kótọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bóyá ó ń kírun lọ́wọ́ ìtọ́jáde lára ẹ̀ bóyá ó ń pa ìtàn yẹn mọ́ra tó fi wá jáde irun rẹ̀ ti bàjẹ́ yàtọ̀ tí ẹni tó ṣe wípé nǹkan yẹn ti ju agbára rẹ̀ lọ tí ò lè kọ̀ntró ẹ̀ mọ́ rárá ẹlòmí ń bẹ tó ṣe wípé ó ní tí àwọn afá ń pè ní salasu rih àbí salasu baul òun náà ní tí àwọn olóyìnbó ń pè ní incontinence of urine or fat that is gbogbo gbà yóò mọ́ sóni. So tó bá lóun lọ ṣàlò aláwọn tó padà láti máa kí wọn yóò tún só àbí kó ṣe wípé ìtótún kán lára ó ti di àárẹ̀ sí lára irú èèyàn bẹ́ẹ̀ ni wọ́n ó fojú fò ó fún ṣùgbọ́n wọ́n ò ní kó máa ṣàlò àlá fún ìrùn kọ̀ọ̀kan tó bá fẹ́ kí ṣùgbọ́n ẹni tó ṣe wípé ó ń kírun lọ igbó jáde lára ìrùn yẹn ti bàjẹ́ yóò tún àlùwàlá rẹ̀ ṣe yóò dẹ̀ bẹ̀rẹ̀ afresh ní ìtí ó tẹ́wọ̀n bákan náà ẹni tó ṣe ike bóyá ó ń pàtọ̀ mára gẹ́bí ń ta sọ fún wa lára nǹkan tí ó da oníkàmọ̀ pàtọ̀ mára ṣùgbọ́n tẹ́ni ẹ bá pa mára tí alùwà tí kò tọ́ ara ní tó bá kírun ó nírun ní ìtí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáǹbẹ̀ lórí ẹ̀ ṣùgbọ́n ká pa mára ìtọ́wá lọ kán díẹ̀ so irun rẹ̀ ti bàjẹ́ so torí pé anábíwá muhammad sallallahu alaihi wasallam so ó ní nàlá aláyàkbálù sọláta hadikum ìdá àdásá tí a tawọ́bà tí a kan ní bá ní hadas òun náà ni pé kí ó lálùwà látẹ́lẹ̀ kí ìtọ́wá jáde lára rẹ̀ àbí ìgbẹ́ ló jáde lára ẹni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so nínú àwọn nǹkan tó jẹ́ nǹkan ẹ̀gbin ọlọ́run ọbọ̀ ò ní gbà àyàfi tí ó bá lọ ṣàlùwàlá àyàfẹ́ni tí a sọ wípé ó ní ń tààmà sí salasul baul àbí salasul rif ìkẹta ó ní àwọn kẹta ti kà fúnra wa kalẹ̀ ipé àwọn orígun ìrùn lélẹ̀ yìí bí kádó láti kírun kárùkúrò bákanáà ká lọ sùjúdù ní rùkúrò kagbórí ní sùjúdù káka fatiha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nú àwọn nǹkan tí a kà fún wa ká fara balẹ̀ láàrin orígun ìrun méjì tá a kà fún wa ń gbà tá à ń sọ̀rọ̀ nípa àrkánù sọ̀la téèyàn bá mọ̀ ọ́n mọ̀ gbé kan jù ú lẹ̀ nínú àwọn nǹkan tí a sọ yìí ìrun rẹ̀ ti bàjẹ́ ṣùgbọ́n ká nípẹ́ ni ìyẹn gbàgbégbé jù ú lẹ̀ ni a sọ fún wa tó bá rántí yóò padà lọ mú nǹkan yẹn wá àyàfi tó bá ti kọjá àyè tó ti gbàgbé ó ti kọjá abẹ débi pé ó ti débẹ̀ níbi rákà ẹlẹ́ẹ̀kejì gbà ẹ ní ó abrogate rákà tó ti gbàgbé orígun yẹn ṣùgbọ́n yóò wá ṣe ìforíkanlẹ̀ gbàgbé lẹ́yìn tí ó bá sálámà ṣùgbọ́n kéèyàn máa máa gbé orígun oorun kankalẹ̀ ẹnìyẹn ìrun ẹ ti bàjẹ́ so náà ni tarku rukni min arkani salati amdan bákan náà lára nǹkan tí máa ba ìrun jẹ́ òun ni kéèyàn máa máa sọ̀rọ̀ kéèyàn máa máa sọ̀rọ̀ eléyìí náà lára àwọn kan tí máa bá jẹ́ lórí ìrun so anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ̀ ó ní inna hadhihi as-salah la yaslu fiha shay'un min kalami an-nas innama hiya tasbihu wa takbiru wa qira'atu al-qur'an irun tẹ́ ń kí ẹ̀yin èèyàn ẹ má ma fi ọ̀rọ̀ titi yín kún kí ni túnmọ̀ eléyìí òun ni ọ̀rọ̀ tá a máa bẹ́ lòmíì sọ yàtọ̀ sọ̀rọ̀ tá à ń bọ́ lọ́wọ́ ọba sọ yàtọ̀ sí àwọn adkar ìrántí ọlọ́wọ́ ọba tá à ń ṣe ṣùgbọ́n kí n bá yẹn kan sọ̀rọ̀ lórí irun eléyìí nǹkan tí ó bá àrùn jẹ́ ni so òun ló fi jẹ́ wípé zedin arkam ìkanú àwọn sàábí anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó ní kúnnà natakallam fi salah yukallimu rajulu sahibahu hatta nazalat wa qumu lillahi qanitin ó ní tẹ́lẹ̀ a máa ń bára wa sọ̀rọ̀ lórí ìhun tá a bá ń kírun lọ́wọ́ a lè máa bára wa sọ̀rọ̀ pé àbó ní nǹkan nǹkan kan mọ́ra wọn ṣùgbọ́n gbà tí àyà sọ kalẹ̀ pé wa qumu lillahi qanitin ó ní fa umirna bisukut wa nuhina anil kalam ó ní wọ́n ní a gbọ́dọ̀ lórí ìhun mọ́ ká dákẹ́ ńgbà bá ti ń kírun so ẹni tí ó wá wá lọ ń sọ̀rọ̀ lórí irun tó máa mọ̀ sọ̀rọ̀ ẹnu àwọn àfáà kò lórí pé irun rẹ̀ ti bàjẹ́ ìbéèrè wa ni pé tó wá ṣe pé ẹni yẹn máa mọ̀ sọ̀rọ̀ ń tòótọ́ ṣùgbọ́n láti lè fi tún irun ṣe ni lápèjúwe ń sì ìmáàmù ń líìdì irun à ń ṣe subhanallah fún kò gbọ́yé so àwọn obìnrin náà ń ṣe kí ni àwọn náà fọwọ́ lura wọn kò understand the mistake tó ń ṣe ṣé a lè mọ̀ọ́mọ̀ sọ fún un wípé sùjúùdù ló yẹ kẹ́ ẹ lọ sùjúùdù ẹyọ kan sájídà kan lẹ ṣe àbá lè sọ fún un ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà níta bá sọ èrùn wa ti bàjẹ́ náà torí pé kí ni a mọ̀ọ́mọ̀ sọ ni sọ ṣùgbọ́n ara àwọn àfẹ́sìn míì tí wọ́n mú bí ìṣẹ̀lẹ̀ méjì wá ìgbà tí a níbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tí ó kírun rákà méjì tó sálámà táwọn sàábé wá rò pé àwọn míì rò pé ìrun ti dínkù ni àwọn míì wá lọ bá bí ìdúlíyà dé ní pèrè òjíṣẹ́ ọlọ́run ọba ṣérun dínkù ni ṣé ẹ gbàgbé ni Ànábì lóhun so anamsọlá tán bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn èèyàn ṣé tòótọ́ ni tí zuliade yìí sọ wọ́n ní bẹ́ẹ̀ ni a rí pé wọ́n ti soro anabi sọ̀rọ̀ zuliade ni sọ̀rọ̀ àwọn sàábé náà sọ̀rọ̀ anabi padà sínú mọ́ṣáláṣí láti mú rákà méjì tó kù wá ó sálámà ó ṣe ìforíkanlẹ̀ ó tún ṣe kíni ó sálámà fáwọn àfáàfin tó bá ṣe pé láti lè fi tún ìrun ṣe ni so eléyìí tó bá necessary tí subhanallah ò bá gbé e a lè ṣe so eléyìí òun ni ọ̀rọ̀ tí alimamu al-auza'i alayhi rahmatullah bákaná nú àwọn ẹgbọ̀wá mi lọ́dọ̀ imamu malik bákaná imamu ahmad so eléyìí òun dẹ̀ ló tẹ́wọ̀n jù ta bá kọ̀rẹ́kì imamu pẹ̀lú subhanallah tí ó bá gbé a lè ṣe kí ni a lè sọ tó yẹ kó ṣe ní ìtó tẹ́wọ̀n eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáǹbẹ lórí ẹni wípé ìrun rẹ̀ lálàáfíà torí pé kò mọ̀ọ́mọ̀ sọ̀rọ̀ ó ti gbàgbé pò ń bẹ lórí ìrun ṣùgbọ́n mọ́jẹ̀mú ni pé ọ̀rọ̀ yẹn náà tún gbọ́dọ̀ pọ̀ jù so ẹni tó ṣe pé ó bá já láìmọ̀ kan kọ́ tó ṣe pé kò mọ̀ pé ìhò kì ń sọ̀rọ̀ lórí ìrun so eléyìí náà àwọn àfọ́ ọ̀gọ̀rọ̀ àwọn àfáà ní ìrun ẹni bẹ́ẹ̀ kò bàjẹ́ torí pé kò mọ̀ pé nǹkan yẹn bàrún jẹ́ so anasi wal jahil aláìmọ̀kan tabalala ìmọ̀kan dàtí kò mọ́ ń pa òfin yẹn bákan náà ànáàtì ẹni tó ti gbàgbé pò ń bẹ lórí irun ọ̀rọ̀ àwọn méjèèjì nínú òun kò bá irun jẹ́ tí ò bá ti kí ń ṣe nǹkan tó ó pọ̀ jù so eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá ni wọ́n lọ síbi eléyìí ọ̀rọ̀ àwọn sàábẹ́ta fi ṣe ẹ̀rí yẹn òun náà fi ṣe ẹ̀rí fún eléyìí that is pé àwọn sàábẹ́ yẹn wọ́n mọ ìdájọ́ èyí tí ó ṣẹlẹ̀ then anẹ́sọ̀ lásán náà ti gbàgbé ipé òun ò kí tó yẹ kó ń kí so eléyìí ló jẹ́ ẹ̀rí fún ẹni tó gbàgbé bákan náà ẹni tó jẹ́ ẹni tí ó mọ̀ kan nípa nǹkan yẹn bákan náà sàábé kan tí wọ́n ń pè ní Mu'awiyah ibn hakam ẹni yìí ó ń kírun lọ́wọ́ pẹ̀láwọn sàábé so èèyàn kan wá sí ẹ̀kọ́ ẹ̀sìn yẹn ni pé tá a bá sí ká sọ alhamdulillah ẹni tó sín lórí irun tó sọ alhamdulillah kò báyàn sọ̀rọ̀ ọlọ́run ló ṣe kíní ló ń bá sọ̀rọ̀ kò sí pírọ́blẹ́mù ń bẹ̀yẹn ṣùgbọ́n sọ táwọn èèyàn gbọ́nu mọ́ṣáláṣí ẹni tá dárúkọ yìí Mu'adh alhamdulillah ẹ̀yẹn sọ yarhamukallah fún òun bá sọ yerhamkala fún ẹni yẹn àwọn sàábẹ́ yòókù tán wà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ àwọn kan fojú ẹgbẹ́ wo pé a ah, ewó lélẹ́yìn torí pé àwọn ti ní ẹ̀kọ́ míì wípé à ń sọ̀rọ̀ lórí irun tó bá ní yerhamkala kọ́lọ́mbà kẹ ó ti dojú ọ̀rọ̀ kọ ẹni tí òun bá sọ̀rọ̀ ó ti bá èèyàn sọ̀rọ̀ nìyẹn so òun wá wò pé àkílẹ́tẹ̀ ń wò mí àkílódé so ó bá tún fi ọ̀rọ̀ kún ọ̀rọ̀ nígbà tán parí irun ànábìsọ̀lá àtàlà ń ló fi wá sọ ọ̀rọ̀ ta sọ lẹ́ẹ̀kan ike inna ààbí ìsọ́lá ìrún tẹ́ǹkì yìí láyẹ́sùlù fi aṣẹ́ omi kalamina a ń báyàn sọ̀rọ̀ ń bẹ́ innama iya tasbihun wa takbir wa kira'atul qur'an èyàn máa ń ṣe subhanallah ṣe allahu akbar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti wà excuse ní orí ọ̀rọ̀ tí a ń sọ yìí so bákanáà lára àwọn nǹkan tí kò mú òun ni kí èèyàn kó gbé kó lọ ṣe kó fi kó máa máa fi orígun kan kún ó máa máa fi kún so eléyìí náà ba èrò jẹ́ so aṣọ kó gbé orígun kan tó bá máa máa fi orígun kan náà kún ó ṣe kí ni ó ba èrò rẹ̀ jẹ́ lára nǹkan tó kó sí abẹ́ eléyìí tọ́pọ̀lọpọ̀ kì í ṣàkíyèsí a lè máa kírun gbà mí bóyá ká fi fóònù wa sí ilẹ̀ fóònù wa ring out àwa wò pé ìbẹ̀rù ọlọ́run ọba ó ń ṣe wá àfẹ́jẹ́ káwọn èèyàn sọ wípé à ń dìtọ́ọ̀bù mọ́ṣáláṣí ẹlòmí ó wà bẹ̀rẹ̀ láti lọ mú fóònù yẹn pé kò ń pa ìbẹ̀rù ọlọ́run náà ló ṣe ó ló fi bẹ̀rẹ̀ pé kí ni kóun fi lọ mú kinní ẹ̀ ó ti fi orígun kan kún kí ni ẹ̀tọ́ ní pé ó ń bẹ lórí ìdúró tẹ́lẹ̀ so kò yẹ kó tí lọ sí ìbẹ̀rẹ̀ nítorí pé òun fẹ́ correct nǹkan ẹ̀ so eléyìí náà lára àwọn nǹkan tí ó ba ìrun jẹ́ níyì tó tẹ̀wọ̀n nu táwọn àfẹ́sì tí wọ́n sọ torí pé ó ti fi bí orígun kan ó ti fi kún yín so torí náà ìrò fóònù wa ẹ jẹ́ ká mú dání bí a ká fi sápò àbí ká tiẹ̀ fi sí silent ẹni tí wàá fi sí silent ní tí fóònù ẹ bá ń ríǹgì kó mọ̀ ní ìbẹ̀rù ọlọ́run ọba mọ́hun délẹ́bù póhun ó fi ilẹ̀ bẹ́ẹ̀ tí ó fi máa dìstọ́ọ̀bù mọ́ṣáláṣí ó bẹ́tà kó ṣe kí ni kó bá rẹ̀ wí kó dìstọ́ọ̀bù wọn ara títí ẹ̀ ju pé kó dìstọ́ọ̀bù ní gbogbo mọ́ṣáláṣí lọ kó mọ̀ ṣe kí ni kó mọ̀ kùnà láti yọ ọ́ lápò rẹ̀ kó ṣe kí ni kó wá kó ṣe tó yẹ kó ṣe sí ọkọ̀ fi silent láti ìbẹ̀rẹ̀ so that irú situation báyìí ò ní máa wáyé ṣùgbọ́n tó bá wáyé bẹ́ẹ̀ pé yóò gbàgbé àti silent àbí kò tiẹ̀ fi sáílẹ́ǹtì tí ń sọ pé gbogbo ìgbà náà kọ́ ni fóònù máa ń rìn tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kó yọ ọ́ jáde kó ṣe kíni kí ó try láti ṣe bó ṣe yẹ kó ṣe ṣùgbọ́n kálá ń fi fóònù sílẹ̀ tá a rẹ̀ mọ̀ pé fóònù yẹn ni yóò ring out eléyìí nǹkan tí kò bá mu ni so bákan náà tàbá ń kírun àmúvù púpọ̀ lórí irun àmúvù à ń kírun à ń lọ báyìí à ń lọ báyìí eléyìí lára nǹkan tí ó ba èrò wa jẹ́ ni bákan náà ni tó ń kí òkè ń jẹun lórí irun kò dẹ̀ kí ń mumi lórí irun so ilé máa ń ba irun jẹ́ bákan lára nǹkan tí máa ba irun jẹ́ òun ni ká rẹ́rìn-ín lórí irun à ń kírun lọ́wọ́ ń sin ẹlòmí yóò kàn bú sẹ́rin ni irun rẹ̀ ti bàjẹ́ tí orúfẹ́ bá ṣẹlẹ̀ bọ̀ tí ọra smile tí òun ṣe pé ó bú sẹ́rin so eléyìí kò ba irun jẹ́ so ní ṣókí lára àwọn nǹkan tí a ní ó bá ìrún jẹ́ tagbọ̀rọ̀ ṣọ́ra fún lélé kọ́nà ọba subhanahu wa ta'ala kó gba iṣẹ́ ìjọsìn wọn alhamdulillah wasalatu wasalamu ala rasulillah wa ba'd uh, today inshallah we'll be talking on things that invalidate our salah so when you are praying you should avoid these things that you are about to mention or some of these things that you are about to mention. So, because if you do not uh, avoid them, this may lead to you losing your salah. So the first thing is we've been told that when we are praying, we are supposed to face the Qibla. Except in a situation where we are in the state of fear, if there is war for instance, or we are observing nafila on our right, as the Messenger of Allah sallallahu alaihi would do when he was traveling, or whenever he was traveling, he would still observe nafila on his mount, on his camel. And we know that it will be impossible for one to face the Qibla because your journey, your direction, so to say, may not be towards the Qibla all time. So in a situation like that, you can still pray without facing the Qibla. But if you want to observe the composite solar, you are supposed to watch, disembark, and pray on the ground. It is only nafila that is allowed to be observed on the mount. But in a situation where you cannot disembark, you cannot disembark from your mount. Like today, you travel on, uh, uh, you travel aboard uh, a plane. So what do you do? You can pray even when the plane is not facing, when the plane is not facing the Qibla. But you should try as much as possible to face the Qibla because all of you face the Qibla has no salah. So it is only in a dire necessity or in a stage of observing Nafila on our mount when we are traveling, as we mentioned uh, some times ago. So if you pray without facing the Qibla, you have no salah. And that's why we must make sure that our masajid are facing the Qibla. That's one. Two, the one who abandons one of, sorry, uh, okay, the one who abandons one of the pillars of Salah that you have mentioned, maybe the citation of Surah Al-Fatiha, uh, bowing, uh, praying standing, uh, doing sujood, raising your head from sujood, raising your head from bowing position, and all things that you have mentioned that they constitute the pillars of Salah. somebody who deliberately abandons any of these has no salah. But if one forgetfully uh, omits these, if one remembers, one will have to bring them back because they are what? They are pillars, And you don't ignore pillars. So Sujudu Sawi, the position of forgetfulness is not enough to take care of pillars. You have to bring the pillar. And if the mistake that you make is uh, you, do not realize until you have gotten to the next raka and to the same place where you have missed that thing. That means you have to abrogate the old raka where you miss it. You replace it with the next raka. And after that, you do sujood sawi at the end of your salah. So this is very, very important. Then at times, we say you omit. You may also add at times. When you add to your solar, your, your, you add a pillar to your solar, this also invalidates your solar if you do that deliberately. I give an example. At times some of us will put our phones on the floor while we are praying. So when the phone rings, we don't want to disturb those who are praying in the masjid. We bend while we are in standing position. We bend to take the phone. Bending to pick up the phone is an addition to the solar which is not required. So in a situation like that, according to the way their opinion, you have what? You have lost your salah. Unless if the person who engages in this is somebody who is ignorant. Ignorant in that he doesn't know the ruling of what you have said. So such a person, you alarm, he will be taught. So and if he continues to do it, he has the ruling of somebody who knows and violates. So with this, he has no salah. So another thing is uh, al-kalam fi salati amdan, for one to deliberately speak why you are in salah. When we say for one to deliberately speak in salah, we are not talking about recitation of the Quran, we are not talking about the adkar that you do. We are talking about you addressing a second person. This is the speech that you are talking about. One of the companions of the Messenger of Allah sallallahu alaihi wasallam was corrected when he addressed people in Salah. They were praying and he addressed people in Salah. And the Messenger of Allah sallallahu alaihi wasallam corrected him after the Salah. He said, "In hadhi is Salah la yaslu fi shay'un min kalamina." This Salah that you're observing, it is not proper for one to introduce human In Innama here tasbih. It is tasbih, the glorification of Allah wa takbir, likewise to do takbir wa qira'atul Quran and to recite the Quran. Messenger of Allah sallallahu never told that man to watch to repeat his salah because he said it ignorantly. He said it ignorantly. So the one who says it ignorantly or forgetfully or the one who uh, speaks ignorantly or forgetfully his salah is still valid according to what most scholars are upon. But if he does that deliberately, he has no salah. Now what about if an imam makes a mistake and we try to correct the imam with what the messenger of Allah sallallahu had said that we should say subhanallah, uh, we should say what? Uh, subhanallah. And the imam is not responding. The women also strike their palms against the back of the, of the palm and the imam is not responding, can we talk to correct the imam? You know, this is what? Deliberate. So most scholars said no. But Al-Imam al-Awza'i, likewise a report from Imam Malik, Imam Ahmad, says that he can do that, that if we can do that. And they base the argument on the speech of the companions when the Messenger of Allah, Allah observed two rakah in Zuhr or Asr prayer instead of four raka, and he made And some of the people left the mosque thinking that the Salah had been reduced. While some people were bold to go to him, like Zulia Day, to ask him, O Messenger of Allah, has the Salah been reduced or you forgotten? He said, no, it has not been reduced and I've not forgotten. He said, you, you have forgotten. You prayed two raka. So Zulia then spoke with the Messenger of Allah sallallahu alaihi wasallam with respect to the Salah that they are they were observing. Likewise, the messenger of Allah spoke to the companions. As Zulia then spoken the truth? They said yes. So he spoke to them, they spoke to him. So this speech is to what? To correct the salah. So this is what they use as what? As evidence. That if it is for the correction of the salah, no harm. But those who say you cannot do it, said, no, this speech comes after the completion of the salah. So Messenger of Allah never knew that the Salah had not been completed. So he cannot compare this to speaking during the during the Salah. But Allah Alam, the way their opinion is that if the Imam is not responding to our subhanallah, we can watch, we can speak and correct him to tell him that, oh, it's sujood that you're supposed to do, is uh, so and so that you're supposed to do. Wallahu alam. Likewise, moving, uh, making much or many movements in salah invalidate our our salah because when we say we are praying we should avoid some other things so likewise eating and drinking spoils our salah so when you are praying you don't eat and you don't drink somebody may say okay I'm engaging in very recitation of very lengthy surah, particularly in Qiyamul Layl for instance. You are reciting Surah Al-Baqarah, Surah Al-Nisa and you are feeling thirsty, you say, let me take water a bit or let me take little water. No, you have lost the, the salah. But when you do teslim after turaka, then you can take water. You can eat if you want to eat. But when you have not gotten to the level of teslim, if you drink water because you are feeling thirsty, your salah is what? Is lost. Then finally, uh, when you are praying, you don't laugh in salah. You don't laugh in salah. When you laugh in salah, the salah is gone. But when you smile, uh, smiling does not invalidate the salah. I forgot to mention al-hadath. That is the things that we should uh, avoid when we uh, perform ablution. When they happen to us, we lose our ablution, like farting, like uh, defecating, urinating. So any person who has ablution, as we all know, if he farts, that ablution is gone. So if he goes to urinate, he has lost the ablution, He has to renew it for him to watch, to be able to pray. If he defecates, he has lost the ablution. If he sleeps, he has lost the ablution. So if one uh, feel, uh, uh, uh sleeps in Salah and the person is fast what asleep, so to say, to the extent that he doesn't know what is going on around him again, he should go and renew his Salah, his ablution. He has lost that Salah. So these are things that we are supposed to avoid when we are praying. We pray Allah subhanahu wa ta'ala accept our ibadat. Subhanaka lahumma bihamdik. Ashhadu an la ilaha illa ant. Astaghfiruka wa atubu ilayk.